إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم آه الله وبا أتريك أتيجي الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم ètò àdínú yusrun tí a ń ṣe ní gbogbo ọjọ́ rọmọbọ́ọ̀nù báyìí ẹ̀rì òní ni rọmọbọ́ọ̀nù di ogún àti méjì so abẹ́lọ́run fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó san owó rẹ̀ kọlọ́n kó bá wa dúpẹ́ fún wọn kó ṣàlékún dáadáa fún wọn o kọlọ́n bá wa mójútó àlámọ̀rí wọn kọlọ́n kó mójúkan rí àpadà síbu láéláé na gbogbo àti à ń gbọ́ ètò yìí akẹ́rọ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. na ní àná ọ̀rọ̀ nípa al-ghiba ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn nǹkan mọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn náà ni à ń ṣe ní àlàyé wípé bó ṣe jẹ́ inú ìwà burúkú tí Islam ọ̀fẹ́ ǹgẹ́ bá ṣe mọ̀ pé tí à ń sọ nínú Ramadan yìí òun náà ni masawi ul akhlaq àwọn ìwà burúkú tí ó dáa kí àwọn mùsùlùmí ká lè bá jìnnà sí torí ewu ńláńlá tí ń bẹ níbi àwọn ìwà yìí ẹ̀rí ọ̀rọ̀ alghiba ọ̀rọ̀ ẹ̀yìn kí èèyàn máa yàn lẹ́yìn náà ni à ń ṣe ní àlàyé lọ́wọ́ láti sọ àwọn aburú tó wà ń bẹ ní àná nke abọ́lọ́n ṣe sọ pé ọ̀rọ̀ ẹ̀yìn rí bí ẹni tí ń jẹ èèyàn láàyè èèyàn tó ti kú tí ń jẹ ànábì ni ọlọ́wọ́n bá ní bó ṣe burú lélẹ́yìí sọ ànábì náà ṣe oríṣiríṣi àwọn aburú tí ó ṣẹlẹ̀ sẹ́ni tí bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn nínú sàárè èyí tí ó ṣẹlẹ̀ sí níjọ́ gbẹ̀ndẹ̀ alkeya mọ̀gbẹ̀ láti mẹ́nu kàn ní àná so ní èní ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀yìn náà ni a fẹ́ máa bá lọ rí síwájú ká tó máa bọ́rọ̀ lọ àwọn tó ń jẹ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ẹni pé àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wọ́n sì máa ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rẹ̀ Umar al-Faruq radiyallahu anhu ẹ̀nà Umar ibn Khattabi so ó ní aleikum bi dhikrillahi ta'ala fa innahu shifa ó ní ẹ̀yin mùsùlùmí ẹ mójútó ìmọ̀ràn ti ọlọ́run ọba adkar oníkẹ́ dúnímọ̀kẹ́ máa ṣe fa innahu shifa ó màmá ní ìwòsàn wa iyyakum wa dhikru nnas wa iyyakum wa dhikru nnas ó ní ẹ̀yin èèyàn ẹ̀yin mùsùlùmí ẹ máa ṣọ́ra fún èèyàn fa innahu da'un torí pé àìsàn ni máa ń kó báyàn o àìsàn náà ni kéèyàn máa dárúkọ ọkọ máa sọ̀rọ̀ àwọn èèyàn ìmọ̀ ń kọ́ àìsàn báyẹn ni pé ọ̀rọ̀ ẹ̀yìn ní jẹ́ ìmọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn tí Umar ibn Khattab ti ń ṣe lálàyé fún wa o ká máa sọ̀rọ̀ àwọn èèyàn ìmọ̀ ń kó báyẹn ni àìsàn ni máa ń kó báyẹn nínú ọkàn àìsàn ni máa ń kó bá ìgbàgbọ́ yàn ابن عباس رضي الله عنه قلنا إذا أردت أن تذكر عيوب صاحبك قلنا أنت في مو tó máa wá sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tó máa sọ láì fi àwọn èèyàn lẹ́yìn wọ́ọ̀dì kúr oyúbàkà ọ̀yà fi àsìkò yẹn kọ́ máa fi rántí láì fi tara rẹ̀ èmi náà ó sì dá a fa kàkà tó fi máa lọ lè mú ọ̀rọ̀ lọ́rọ̀ sọ kí rántí ara rẹ̀ rántí ẹ̀ wọ́n sọ tiẹ̀ náà níbi tó gbé yà má máa wo aṣọ aláṣọ má rìn pé òrásọ rẹ̀ yà ń bẹ̀ wọn wọn náà wo tara rẹ̀ so tó bá máa ń ṣe báyẹn yóò lè já ọkọ níbi à ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ah, Umar ah, Amru bin Asi ọ̀kan náà sàhábà Ànábì náà ni radiyallahu anhu kọlọmọ ah, kọyọnu sí radiyallahu anhu ala baghlin mayyitin faqala li ba'di ashabihi níjọ́ kan ó dúró ti ìbáka tó ti kú ìbáka tó ti kú faqala li ba'di ashabi ó wá sọ fún àwọn èèyàn àwọn ọmọ kí rẹ̀ ilẹ̀ an yaqula rajulun min hadha ó ní sẹ́ni kéèyàn máa jẹ ìbáka yìí tó ti kú yìí ó kú kí ló ń pè ní ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ níyẹn báyẹn kẹ́tẹ́kẹ́tẹ́ kéèyàn máa jẹ tó ti kú ẹni kéèyàn máa jẹrun òkú hatta yamla batnahu tí ó wà fi ẹni hatta yamla batnahu tí inú rẹ̀ ó wà kún tí ó yó pẹ̀lú ẹran burúkú pẹ̀lú ẹran òkú yìí khairun lahu min an ya'kula lahma rajulin muslimin ó lórí ojú kọ́ máa jẹ ẹran èèyàn lọ yẹn pé kó jẹ́ pé ẹran òkú lèèyàn ń jẹ ó dájú kéèyàn máa sọ̀rọ̀ yàn lẹ́yìn lọ ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa ìmọ̀ sọ̀rọ̀ yàn lẹ́yìn mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí kí wọ́n gbé ẹran kalẹ̀ kẹran òkú bete kó kú kalẹ̀ ṣé iná mi gbogbo ṣe kó dára táà nílé jẹ́ tó náà ń sọ náà nìyẹn pé á kọ́dà ó tún ó ó kíyàn máa sọ̀rọ̀ lẹ́yìn ó burú ju ìmọ̀ jẹ́ ẹran òkú bete lọ kọ́lọ̀ mọ́ṣá sànù wa o alhassan albasori hassan albasori tó náà jẹ́ ọ̀kan náà àwọn tabi'in ó ní ibnu adam ó ní wọ́n máa nábì adama. إنك لن تصيب حقيقة الإيمان ó ní ò lè ní tí ń jẹ́ ògidì ìgbàgbọ́ èèyàn lè ní ìgbàgbọ́ lódodo ìgbàgbọ́ òdodo èèyàn lè ní hatta la ta'iba an-nas bi'aibin huwa fiq àgbà tó ṣe pé ò ní máa fi ràn so tó wá ti wá ràn tó kàn ọ̀hún tí wọn náà mú tó láì fi ara rẹ àá àti bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba yóò ṣàánú yàn so Hasan Basri wá ní wa hatta tabda bi salahi dhalika al-ayb tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe láì fi ti ń bẹ lára rẹ fàtòsí torí túnṣe tó bá ti ṣe láì fi ti ń bẹ lára rẹ òun fa idha fa'alta dhalik kana yanfa'uka fi khassati nafsika yóò sàǹfààní fún ojú kọmọlọ lé sọ̀rọ̀ lọ́rọ̀ wa habbu al-ibadi ila Allahi man kana kadhalik ẹni tó bá wá rí ẹni tó lọ́n sì fẹ́ràn òun náà lẹ́nu tó ṣe pé ó máa rán láì tara rẹ̀ kì í máa lọ lè rán títí àwọn ẹni láìlá naam ìyẹn ni pé ìwọ tó bá jẹ o bá rí báyẹn tí wàhálà kan ń ṣẹlẹ̀ sí ọ tó ń rí i pé tẹni ẹlẹ́ni ló wá ń rí sọ fura sí ara kò tí ì sí nínú ọkàn rẹ gẹ́gẹ́ bí alhassan basori alayhi rahmatullah bó ṣe ṣàlàyé lélẹ́yìí níjọ́ kan alhassan basori àwọn ọkùnrin kan wọ́n sọ fún pé inna fulana qad kitabak ẹ̀rí wọ́n fẹ́ sọ bó láṣẹ máa ìdá wọ́n ní lágbájá kí á ọ̀rọ̀ rẹ ní máa ń sọ ìsọkúsọ ní sì máa ń sọ nípa rẹ kò sọ̀rọ̀ rírí nípa rẹ wọ́n sá sọ bẹ́ẹ̀ fún alhassan albasori so hassan albasori wá ní fàbá àtà ilayhi rutaban ala tabakin la ilaha illallah Hasan Basari wá gbé làbídùn wọ́n wá ní ẹlọ́lẹ́ bá ń fún un wọ́n gbé sínú àpò ẹlọ́ gbé e fún un wakọ́l wọ́n wá sọ pé kọ́dùbà lára ní annaka ahadaita ilayya min hasanatik wọ́n wá ní mo gbọ́ pé ó ṣe dáadáa fún mi ní alhassan Basri ló sọ bẹ́ẹ̀ o ìkẹ́ mo gbọ́ pé ó ṣe dáadáa fún mi ní fa'aradtu an ukafi'aka alayha mo wá fẹ́ san ọ́ lẹ́sàn-án lórí dáadáa tó ṣe fún mi wọ́n ní fàǹdọ́rù ní dákun wa inni la aqdiru ala an ukafiuka ala tamam kódà ìyìn lè san ọ́ lẹ́sàn-án tán yányá gan ẹ̀wọ̀n kan ọgbọ́n tí èèyàn ń bù wọn kàkà kó wà lọ́lẹ̀ ọgbọ́n pẹ́ sọ̀rọ̀ òun lẹ́yìn kàkà kó wà lọ́lẹ̀ máa bá ẹni jà kò bẹ́ni òun jà kò bẹ́ni òun jà bóyá ni pé nǹkan tó ń ṣe ni pé ó tún wà lọ́lẹ́ fún ẹnìyẹn ní ẹ̀bùn ẹ̀rí báwọn aṣíwájú wa báwọn ṣe rí nìyẹn so òun èyí máa wá wàhálà káàkiri pé ta ni ń bú mi ta ni ń sọ̀rọ̀ mi ta ni ń kan so àwọn ti mọ̀ pé dandan àwọn èèyàn sọ̀rọ̀ yàn dandan èèyàn sọ̀rọ̀ yàn kí wọ́n máa rí pé àwọn èèyàn ń ṣe lọ́hùn lára yẹn fẹ́ ẹ wúru tán ṣe òun nìsín bó ṣe lọ lè gbé ni ẹni ní lè so àwọn wọ́n tún sọ pé ọ̀kan náà àwọn sálàfù ẹ̀yàn nípa àwọn àfa wọn ni àdírákìnà sálàfà wọ́n la yarawna al-ibadata fi as-sawm hmm, wọ́n láwọn bá àwọn aṣáájú àwọn èèyàn dáadáa wọ́n rí pé tí ìbádà wà ń bẹ̀ ni kí wọ́n máa gbàwẹ̀ wala fi as-salat àbí kí wọ́n máa kírun wọ́n rí pé ìbádà ti parí síbẹ̀ walakin fil kaff an a'radin nas ibi táwọn níbi láì fi àwọn èèyàn mọ̀mọ́ ọkọ mọ̀mọ́ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn mọ̀mọ́ bà wọ́n jẹ́ so àwọn rí i pé ah, ibi tí ibi tí láì fi pọ̀ sí gangan jù nù mm, ah, ibi tí ìbádà pọ̀ sí gangan jù nù ó ní kí wọ́n máa dákẹ́ níbi lọ́dọ̀ àwọn ènìyàn mọ̀mọ́ fẹnu gún àwọn èèyàn mọ́ ẹ̀rí Abu Darda radiyallahu anhu ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé man radda an من رد عن عرض أخيه رد الله وجهه النار يوم القيامة Ànábì ní subhanallah ẹni tí ó bá ṣe pé ọmọ ìyá ẹ ìmọ̀ ń bọ̀ àṣírí ọmọ ìyá rẹ̀ ìmọ̀ ń bọ̀ àṣírí láì fi ìjọmọlúàbí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó ikú tó bá rí láì fi kan lára rẹ̀ yóò kájú kò ń bẹ̀ kàkà tí ó fi máa sọ ọ́ yóò sì lọlé bá ẹni yẹn yóò ṣàlàyé fún pé ah nǹkan báyìí báyìí tẹ̀ ń ṣe kò dáa anabi ní tó bá jẹ́ ọgbìn ní alkiyama radallahu an wajhihi an-nara yawm alkiyama ọlọ́run ó sì gbé iná kó lọ́dọ̀ tiẹ̀ náà níjọ́ ọgbìn ní alkiyama kò ní jẹ́ kí iná kó ju ẹni yẹn níjọ́ ọgbìn ní alkiyama látara pé kí ni òun náà ó máa ń bà sírí ọmọ ìyá rẹ̀ tó bá rí nǹkan tí ò dáa tó jẹ́ láìfi nípa ọmọ ìyá rẹ̀ yẹn kò ní sọ ọ́ di tí yóò wá tẹ́ pẹ́pẹ́ tó pé náà ni yóò wá sọ di tí yóò máa fi sọ káàkiri àbí kó máa ṣọ́ lẹ́yìn láti máa fi ṣe ìbàjẹ́ rẹ̀ tó ẹ̀rí ní ìsinmi àyà wá fẹ́ wò kí mo yẹ sọ lánàá mo ní pé àwọn àsìkò kan bẹ tó ṣe pé bá a ti ń sọ pé ọ̀rọ̀ èèyàn ọ̀dà ọ̀rọ̀ èèyàn ọ̀dà àwọn kan bẹ tó ṣe pé àsìkò kan bẹ tó ṣe pé èèyàn lè máa sọ̀rọ̀ èèyàn ní ẹ̀yìn tó ṣe pé kò sì ní já sí ẹ̀ṣẹ̀ fún èèyàn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kò ní já sí ẹ̀ṣẹ̀ náà ni àwọn ìṣesí bíi mẹ́fà kan náà ni àwọn àfa kà ipe ní àwọn ìṣesí mẹ́fẹ̀ẹ̀fà yìí tí wọ́n bá sọ ọ̀rọ̀ èèyàn níbẹ̀ ènìyàn ń sọ̀rọ̀ lẹ́yìn náà ni o àmọ́ ọlọ́run ọba kò ní kà kún pé èèyàn ń sọ̀rọ̀ yàn aláwọ̀kọ́ ni pé tahdhirul muslimin al-istifta àkọ́kọ́ náà al-istiftah òun náà ni kí èèyàn fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn bí à ń yẹ kúrò al-mustafti zalamani fulanun oníkẹ́ni tí wọ́n fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn lápèjú ẹ̀kọ́ wá sọ pé lágbájá ó ṣe báyìí fún mi tí ọ̀dà ṣe pé ọ̀dà kò ń tọ̀hún bí kò ní zaid ah ó ṣe nǹkan báyìí fún mi nǹkan báyìí jọ dèmi àti ẹ̀ papọ̀ sọlọ́dọ̀ àfẹ́ ìsìn kó wa dákọ̀ rẹ̀ so aw àbí aw akhi bi kadha ó ṣe nǹkan báyìí fàílàwò kadha pé ṣírù nǹkan báyẹn lẹ́tọ̀ọ́ sí kó ṣe bẹ́ẹ̀ wa ma tariqi lil khalas ó kí ó dáa báwo ni màá ṣe tí màá fi bọ́ níbi nǹkan yẹn wa dafu talabi anni zolmi anni àbùsí tó ṣe fún mi yẹn àbí tó ṣe fún mi bó ní ṣe dáàbò bóra mi ṣe mọ ẹni tọ́lọ̀ lè bá tó wà lọ́lẹ̀ bí kéèyàn lè bá adájọ́ kéèyàn lè fẹjọ́ yàn sùn pé lágbájá o a ó ṣe aburú báyìí fún mi so alákọ̀ọ́kọ́ nù alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó lọ́lẹ̀ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá àwọn lọ́lẹ̀ lọ́ rẹpọ́ọ̀tù yàn lọ́ yàn so alákọ̀ọ́kọ́ nù ìpè alágbájá ṣe pé tó bá débẹ̀ yóò máa sọ gbóńtẹ́nì yẹn ṣe lẹ́yìn rẹ̀ yóò máa sọ irú yìí nìsín àlékákún pé ó ń sọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn so ntẹ́ni yẹn ṣe lábòsí náà lọ́dọ̀ lè wá ẹni tí yóò lọ́dọ̀ lè fẹjọ́ rẹ̀ sùn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíyàn wá ọ̀nà al-isti'ana ala taghyir al-munkar kí báwo ni nǹkan tí ò da táwọn èèyàn ń ṣe báwo ni òun ṣe bá a bó ni wọ́n ṣe ka kú ò wa raddul ma'asi ila sawabi bó ni ẹni tó ń ṣe ọlọ́run ń ṣe ọlọ́run ń ṣaburú sí orílẹ̀ ayé ìyẹn sì má kí wọn lọ lè rìpọ́ọ̀tù rẹ̀ so kí wọn ní á ah, lágbájá á ah, òun ni wọn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá pé lágbájá òun ni mo wá ń jalè ládùúgbò alágbájá òun ni mo wá ń ṣe báyìí so sẹ́wọ̀n pé tó yàtọ̀ sí pé ìyẹn gangan náà ṣe fún ta láwọn kọ́ ni pé wọ́n ṣe fún ọ gangan ọ gangan náà ṣe fún ọlọ́lẹ̀ rìpọ́tù ẹlẹ́ẹ̀kejì yìí ẹnìyẹn kì í ṣe wọ́n ní í ṣe fún àmọ́ ń ṣe sí àwùjọ ń ṣàbúrú sáwùjọ ìyẹn ọlọ́lẹ̀ rìpọ́tù rẹ̀ so eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ẹni tí ń ṣe àìdá sínú ẹ̀sìn tahdhirul muslimina min sharri kí wọ́n wá sọ àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí níbi aburú ẹni ọ̀hún bí kí wọ́n pe lágbájá yìí àfáà ní ń pera rẹ̀ àmọ́ ẹbọ ní ń pèpè sí fún àwọn èèyàn ń sọ pé káwọn èèyàn àwọn mùsùlùmí kàn máa lọ lè mú nǹkan tí wọ́n máa ṣe kàn ṣe nǹkan kan bíi báwọn ẹlẹ́bọ sí máa ń ṣe bí kéèyàn gbọ́ pé àfáà nìsín wọ́n ní káwọn èèyàn kó mú ẹyẹlé tí wọ́n ti mẹ́yẹ léhun kí wọ́n hàn kíní kankan dè mọ́ lápá kí wọ́n jù sókè pé ẹyẹ léhun yóò mọ̀ gbé àrísìkí wá fún un. ṣé kí wọ́n sọ pé àbà wọ́n lágbájá tó ń sọrú nǹkan báyìí kí wọ́n wá dákọ̀ ẹ̀ nìyẹn kí wọ́n dákọ̀ ẹ̀ nìyẹn. sọ pé irú nǹkan tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn irọ́ ló pa fáwọn èèyàn yìí so irú eléyìí ọ̀hún ìbí yẹn ṣe dákọ ẹni yẹn èèyàn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn èèyàn ṣọ́ àwọn mùsùlùmí níbi aburú rẹ̀ ni ṣòbí kó má ba ẹ̀sìn jẹ́ ṣùgbọ́n náà nílùú ẹni tó ṣe pé ń sọ fáwọn èèyàn kíkẹ́ gbogbo ìgbà tí èèyàn bá jí náà làṣùbà yàn níbi tó bá jẹ sàrí tán máa sùn lọ gbogbo ìgbà tó bá jí náà làṣùbà rẹ kí wọn wá ní ah lágbájá kọ́ yẹn wá dákọ onítọ̀hún so kí wọn wá ní ah kí ló dé yẹn ó sì máa sọ̀rọ̀ yàn àwọn èèyàn lẹ́yìn gbogbo ìgbà irú yẹn kì í ṣe tí a pè ní pé ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kódà rú yẹn ọlọ́run tó fún un ní láàdá torí pé ènìyàn á ah, ẹ ẹ ẹ ẹ ká lọ́wọ́ bàjẹ́ ẹ ká lọ́wọ́ bàjẹ́ kò nù. bákan náà nínú àwọn ọ̀nà tí èèyàn tó mọ tó ń gbà tó pé téèyàn bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọlọ́run sì ní pé èèyàn ń sọ̀rọ̀ òun náà ni òun ni kéèyàn jẹ́ni tí ó máa ń fi aburú hàn ní àwùjọ tó ṣe pé ìwà pòkì náà ní ń wù ìwà pòkì ní máa ń wù láwùjọ ìwà tí ò dáa ń ṣì àwọn èèyàn lọ́nà bí ká jẹ́ pé ẹni tí ń mutí lápèjúwe tó ṣe pé yóò tó wá máa wá fi ọtí yẹn yóò máa fi hàn á kéèyàn wà ní lágbájá tí ń mutí ń ta yíyé o ìwà burúkú ní ń wù o Islam ọ̀fẹ́ o ẹ má rò pé nǹkan tó dáa ni o so ẹ má tẹ̀lé tiẹ̀ o so ti bá wọn kọ́mọ́ fi lè kọ́ àánú báwọn ẹlòmíì so ọ̀nà irú yìí náà àwọn àfáàní kì í ṣe pé èèyàn ṣe aburú onítọ̀hún so bákan náà dékè irú yìí kì í ṣe aburú kì í ṣe aburú kéèyàn ò ṣe irú nǹkan báwọn kì í ṣe aburú ni kéèyàn ò ṣe irú yẹn fún yàn kéèyàn pariwo rẹ̀ fún àwọn èèyàn kan fi lè rí i pé aláburú leléyìí kan fi lè pa aláburú ni irú ẹni tí irú ẹni yìí kan fi lè rí i so irú ẹni tó bá rí báwọn yẹn tó bá ń pariwo yàn pé ah ìwọ tó ń ṣe irú nǹkan báyìí aburú ló ń ṣe o aburú ló ń ṣe sòrú yẹn bákan náà ẹni tó ṣe pé òun náà ni ẹni tó ṣe pé àtàríf ẹni tó ń ṣàlàyé yàn ń ṣàlàyé yàn ipe ha ah, ẹ̀mọ́ lágbájá tó ga báyìí tí ì ṣe pé ń fi ń bu ọ so ẹ̀rí pé ń sọ̀rọ̀ lẹ́yìn náà ni ń sọ àbí ẹ̀mọ́ tó kúrú kúrú báyìí àbí ẹ̀mọ́ àtó sanra bẹ̀m̀bẹ̀ báyìí ẹ̀mọ́ ni tó jẹ́ pé ó tínrín báyìí so irú yẹn a lè kà kún pé èèyàn ń ṣe gé báyàn a lè kà kún pé èèyàn ń ṣe gé báyàn a lè kà kún pé èèyàn ń ṣe gé báyàn tí èèyàn bá ń ṣe báyàn a kún bẹ́ẹ̀ so bóyá ni pé ẹni wọn á pé ń júwe ni so bákan náà ẹni tó wá béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n wá dìyàn lọ́wọ́ rẹ̀ tó pé nǹkan yẹn sì ní nǹkan tó ní í ṣe pẹ̀lú kó sòrúrúfẹ́ ni wọn ni bí kí wọn fẹ́ báyàn ṣe business ní ìsìn lápèjúwe àbí ẹnìkan fẹ́ fẹ́ ọmọ àyàn kí wọn lè bẹ́ẹ̀ ni wọn pé ẹ dákun ah, ẹ̀yin wo lẹ mẹ́ni yìí ẹ dákun ṣe ẹ mà á ṣe ẹ mà á kí wọn pé ah bẹ́ẹ̀ ni mo mà á so kí wọn wá ṣàlàyé bí ẹni yẹn ṣe rí gangan kí wọn ṣàlàyé bó ṣe rí pé ah, ẹni yìí ah mo mà o ah ó sì ṣọmọlúwàbí o àmọ́ a ìmọ̀ ń bínú díẹ̀ díẹ̀ sẹ́ni pé ìyẹn ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà ni ìyẹn dẹ̀ mọ̀ pé ìmọ̀ ń bínú lóòótọ́ ìyẹn wá sọ pé ìmọ̀ ń bínú díẹ̀ díẹ̀ díẹ̀ sẹ́ni pé ìyẹn ṣàlàyé rẹ̀ nù sùúrù ẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n sọ pé lágbàjá wọ́n sì wáá háwọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni gbogbo nǹkan táwọn sọ yìí ló ní èrí lẹ́ẹ̀kọ̀ kan àmọ́ àti làkàṣègbè náà fẹ́ fẹ́ mi. anabi wa ni sori ó ní abu sufiyan ló fẹ́ fẹ́ òun àti abu jaham anabi wa ni sori abu sufiyan anabi sallallahu alaihi wasallam ní pé kò kèké kò kò ní nǹkan lọ títí yẹni pé tálíkà ni wọ́n sọ wá rí ẹnìkejì yìí ó ní òun tiẹ̀ láyà dọ̀ọ́yú aṣọ àrẹ̀kọ́ bìí kìí gbé igi kúrò lọ́rùn rẹ̀ ẹni pé máa ń fi igi kọ́rùn káàkiri ni àwọn afáwa fún títí ẹlẹ́ẹ̀kejì yẹn ní ìtumọ̀ méjì wọ́n ní ìtumọ̀ pé máa ń fi igi kọ́rùn òun ni pé kìí gbélé o máa ń rìnrìn àjò gan o so máa ń rìnrìn àjò gan o kó má di kó wà fẹ́ tán tọ́mọ wa pariwo pé ọkọ rẹ̀ gbélé o so wọ́n ní ìtumọ̀ kan nìyẹn wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kìí gbé láyàdọ́wọ̀ àyẹ́sọ́ àrùnkọ́bì pé kìí gbé kìí gbé igi kalẹ̀ lọ́rùn rẹ̀ tó mọ̀ ní pé í máa ń na obìnrin so í máa ń na obìnrin wọ́n ní ìtumọ̀ kejì nìyẹn so ẹ̀rí pé anabi sallallahu alaihi ọ sọ tí ó mà nípa àwọn méjèèjì bẹ́ẹ̀ ni tó bá béèrè tó bá wádìí yẹn lálọ́ yẹn pàtàkì jùlọ yẹn fẹ́ báyàn dá owó ẹfẹ́ báyàn dánwò papọ̀ àbí ọfẹ́ báyàn ṣe ọ̀rọ̀ pé ọfẹ́ di àná rẹ̀ o kí yàn sọ nǹkan tí yàn bá mọ̀ nípa ẹni yẹn sùúrù yẹn kò í ṣe pé èèyàn èèyàn ń pẹ̀ gan ru ẹni hàn àkíyèsí pé yàn ń ṣe rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ so àwọn ọ̀nà wo lèèyàn máa ń gbà ẹni tó bá ti di pé ó ti bára rẹ̀ nínú ìwà báwo ni ó ṣe tí ó fi máa ni pé pé o ti ń báwo ló ṣe ṣe rí àkọ́kọ́ ni pé ìwọ tí ọba ti bára rẹ níbi ìwà tí ọ̀dà yìí tó yẹ pé ìwà burúkú yìí náà ló máa ń wù ní gbogbo ìgbà tó yẹ pé ọmọ ọmọ ọmọ ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn káàkiri gbogbo ìgbà ni so nǹkan tó ṣe òun náà ni pé àkọ́kọ́ ni pé ẹni tó ti sọ̀rọ̀ rẹ̀ láìdá tó ti bàjẹ́ òun wọ́n ní láti lọ lè bá a tọkọ̀rọ̀ bá a ọwọ́ àforíjì lọ́dọ̀ rẹ̀ pé kó foríjì hàn kó foríjì hàn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe sọ anabi ni man kana lahu inda akhi ìmọ̀bùlámà anabi ẹni tó bá ṣàbòsí nǹkan fọmọ ìyá rẹ̀ falyatahallala anabi títí lọ lè wá ọ̀nà tó fi lọ lè wá nǹkan yẹn tó fi sọ di ẹ̀tọ́ kó tó di ọjọ́ gbìn al-qiyama ní ọjọ́ tó ṣe pé laysa fi dinar wala dirham so gba kò sí pé ń padà àbí wọn náà bu mi padà kò ní bu padà ń jọ àbí wọn náà sọ̀rọ̀ yẹn padà wọn ní yẹn lẹ́yìn máa ń jọ yẹn ntọ́lọ́ wọn ṣe fún yẹn náà ni pé ó nìkan mú nínú iṣẹ́ rè yàn wọn fi rọ́pò fún ẹni yẹn wọn fi rọ́pò fún ẹni yẹn báwọn so ọ̀nà àkọ́kọ́ nìyẹn tí yẹn máa fi ń bọ́ nínú alghiba wọn fi ní fi ìyá ẹni kí n lórí ẹni tí yàn ṣe fún tó àpéyàn bá wá rí ẹni yẹn mọ́ à kí yàn ó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni ìyẹn túbà náà ni kí ọlọ́run foríjì mi lágbájá tí mo ti ṣe báyìí fún lágbájá tí mo ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa so kóra ẹ̀fọn tó bá ṣe pé ó bá rọrùn fún yàn tó yẹ pé ìbàjẹ́ tó ṣe yẹn ìbàjẹ́ tí gbogbo ayé gbọ́ ni hmm, ọ̀parọ́ máa lójú gbogbo ayé kí ni ẹ wá iyì fún padà kí ni nǹkan tí ó di iyì fún padà òun náà ni kó jẹ́wọ́ ara rẹ kó jẹ́wọ́ ara rẹ fún ẹnìyẹn kó jẹ́wọ́ ara rẹ pé ah pé káì lágbájá o ah, mo ṣẹ́ mo ṣẹ́ lójú àwọn èèyàn tó ti sọ yẹn náà ni níta gbangba tó ti sọ bóyá lórí social media ló ti bà yẹn jẹ́ ló kọjẹ́ ni tó purọ́ mọ́ irọ́ tí e ṣe tiẹ̀ ó purọ́ mọ́ irọ́ tí ó mọ́ ó mọ́ lójú gbogbo èèyàn ní ojú olórí olórí àsìkò yìí tó pé àwọn èèyàn ń lo social media fi ṣèbàjẹ́ yìí wọ́n tó bá ṣe bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀fẹ́yìn kan wàláhì wọ́n jẹ́ kó di ọjọ́ ìgbìyànjú àlùkìyàmọ̀ o kó o tètè lọ lè tún ṣe padà látàyé lọ lè tún sọ sórí social media padà pé á lágbájá yìí o mo bá lórúkọ jẹ́ ni o mo parọ́ mà ni o àbí ẹni tí mo wí nípa rẹ̀ pé kò ṣe báyìí báyìí báyìí báyìí kò ṣe bẹ́ẹ̀ so wọ́n yé ńlá yóò di ọ̀ràn síyàn ní ọ̀rùn ní ọjọ́ gbìndì alkiyama jọ̀rọ̀ sí yàn lọ́rùn ní ọjọ́ alkiyama àwọn ìnáwó lèyàn fi rí wá bọ́ níbi ìwà ìmọ̀ sọ̀rọ̀ yàn lẹ́yìn àkọ́kọ́ ni pé máa rántí bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ pé á kí wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn bó ṣe burú tó ọlọ́run níbi ẹni pé yàn ń jẹ èèyàn ní tútù ẹni pé yàn ń jẹ òkú tó ti kú ẹni pé yàn ń jẹ òkú tó yẹn tó fún yàn kí wọ́n fi pé á ní máa ṣe irú nǹkan báyìí ma so ẹni tó bá ti máa rántí irú nǹkan báwọn yóò lè máa jìnnà sí ìwà tí màá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá kan náà má máa jẹ́ ẹni tí yóò máa bínú oore àwọn èèyàn ṣé ẹni tó bá ti ń bínú oore àwọn èèyàn yóò padà kó sínú àlọ́gẹ́yìnbá hmm, ẹni tó bá ti ń ṣe hasad yóò máa kó sínú àlọ́gẹ́yìnbá yóò máa kó sínú ọ̀rọ̀ ẹ̀yìn tó bá kó bá ti ń bínú oore àwọn èèyàn ó padà máa sọ̀rọ̀ wọn lẹ́yìn náà ni má jẹ́ ẹni tí ó máa yọnu sí tọ́lọ́mọba ṣe fún ọ tó bá sì rí tọ́lọ́mọba ṣe oore fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan náà yọ́nú sí má bànújẹ́ pẹ̀lú oore rẹ̀ so eléyìí máa ń jẹ́ kéèyàn bọ́ níbi à ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn wọ́n tó wáyé pé ó bá ti ń bínú síyàn tí òun tó rí oore rẹ̀ tí oró rẹ̀ ti ń bí ọnú wọ́n padà máa bọ́ sínú wàhálà náà ni gẹ́gẹ́ bá ọ̀rọ̀ ẹ̀yìn so bákan náà àwọn tó bá ti rí wọn pé ìjókòó wọn ìjókòó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n máa ń fi ayé wọn ṣe assembly wọn assembly ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni náà ni wọ́n máa ń mú sọ́n gbogbo ìbàjẹ́ ń bàjẹ́ ni wọ́n máa sọ́n gbogbo ìgbà so yá jìnnà sírò àwọn báyẹn tó bá ti jìnnà sí wọn wọn náà ó rí i pé wà á bọ́ nínú ògbúrú àwọn wà báyìí so abẹ́lọ́wọ́n bá Azza wa Jal owó láàjọ kan oṣù rẹ̀ kó mọ́ṣá là wá níbi àwọn ìwà burúkú yìí wà tí ò dáa mọ́ṣá là wá ń bẹ̀ wọ́n ti ká aráàbù kó láyé àti ní ọjọ́ gbẹ̀ǹde alkiyama fún àwa tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò lẹ́yìn àlélégbà kọ́ọ̀lù lónìí náà zero eight one zero three three five one five four nine so zero eight one zero three three five one five one nine bákan náà abẹ́ ọlọ́run ọba fún irú ọlọ́run tó ṣe onígbọ̀wé ètò yìí kọ́lọ́mọ ṣàbáwá ṣe rárá fún irú rẹ̀ hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu